bámu pẹ̀lú alukur'ani àti sunna tó ti wọ́n mọ́lúwàbí kéwú kíké nìkan ló wà fún. inna alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu wa ashhadu an la ilaha illa allah wahdahu la sharika lahu إقرارا به وتوحيدا وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم وعلى آله وصحبه والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أنا بعد ذكر الله سبحانه وتعالى tàfi yín Allah subhanahu wa ta'ala ìkí ọlọ́run ìgé ọlọ́run kan bá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ìyọnu ọlọ́run kan bá wọn alẹ́ ànábì àwọn sábẹ́ ànábì àtúgbò àwọn tó bá tẹ̀lé wọn pẹ̀lú dáadáa sí alkiyama àbí Allah subhanahu wa ta'ala kó káwọn náà kúnnú wọn ní òní tó ń ṣe ọjọ́ kẹwàá nínú oṣù Muharram one thousand four hundred and forty eight tó ń ṣe déédéé ọjọ́ twenty five nínú oṣù kẹfà twenty twenty six àtúnpàdé ń bi ètò yín ètò wa ètò fíríyàrí ànàbùwà eléyìí tí ọmọ ń gun afẹ́fẹ́ ní dídí àsìkò yìí látago mọ́kànlá tó fi dago méjìlá ní iléeṣẹ́ rédíò yìí SBS eléyìí tó kalẹ̀ sí ìlú Ìlọrin àwọn àlejò wa ti wà pẹ̀lú mi lónìí àwọn afọ́dọ́tò Dr. Abdulmumin Abubakar Leila láti bá mi sálámà sáwọn aráàlú. السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أهلا وسهلا pẹ̀lú kádàr allah subhanahu wa ta'ala níjẹ̀jọ́ ọlọ́run kádàrà kí ètò kó wáyé torí àwọn iṣẹ́ ìdàgbàsókè eléyìí tó tún bá iléeṣẹ́ yìí kí ọlọ́run bá lè kíra kó tó sì dára jù báyìí lọ. Ah, ìjẹ́jọ́ ó ti wà nù àníyàn ni pé a sọ tọ́pìkì tá a fẹ́ sọ lónìí a sì sọ ọ̀rọ̀ nípa ìjìra àmọ́tọ̀ tí wàá nu ìmọ̀ ọlọ́run pé kò ní wáyé àmọ́ lónìí dókítọ̀ nítafẹ́ká fi sọ̀rọ̀ lónìí òun náà ni pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí la mọ ẹ̀sà nínú àwọn ẹ̀sà tó wà nínú oṣù muharram yìí òun náà ni pé kíyàn gbàwẹ̀ ní ìjọ kẹwàá oṣù muharram pẹ̀lú owó ọlá eléyìí tí òmìnira nàbí sallallahu alayhi wa sallam ó sì ṣe kí ẹ bá wa débẹ̀ nígbà tẹ́ bá ń sọ̀rọ̀ lọ. àmọ́ bí ó ṣe jẹ́ pé ẹ̀sà ń bẹ́ẹ̀ yìí àwọn mùsùlùmí arínú wọn àwọn tó ń ṣe àṣẹ ètò àwọn pé níjọ́ yìí báyìí àwọn máa ń eh, wà nínú ayọ̀ jẹjẹ kó yóò jẹ gbogbo ẹ̀mọ́ra wọn tàbí ayọ̀ bí fẹ́fẹ́ rìtì ni àwọn kan sì ń bẹ àṣejù làwọn ṣe ìjọ ìbáyìí àwọn tó sọ di ìjọ ẹkún wọ́n sọ di ìjọ ìyà fúnra wọn wọ́n sọ di ìjọ wàhálà fúnra wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. èwo ló yẹ kí mùsùlùmí ṣe nínú méjèèjì àṣe ètò àṣe jù nínú àwọ̀ ẹjọ́ kẹwàá nínú oṣù aṣúrọ́ nínú oṣù nínú oṣù muharram ìjọ tá à ń pè níjọ aṣúrọ́ àṣe jù tó wà ń bẹ àṣe ètò tó wà ń bẹ kí ló wá kí mùsùlùmí ṣe àwọn aláfẹ́kẹ́ bá wa fi ṣàlàyé lónìí barakallahu fikum. نعم اللهم بارك وفينا جميعا آه الحمد لله رب العالمين اللهم صل وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين lábẹ́ kíkí tí ẹ ti kí gbogbo àwọn olùtẹ́tí sí wa àwa náà a àti gbogbo mùsùlùmí jákèjádò ibi tí a ti ń gbọ́ wa àti olóòtú ètò dr khalilullah àwọn ò ní jẹ́ kí arógbá rẹ̀ ó sì ṣàlékún okun àti agbára fẹ́nìkọ̀ọ̀kan wa gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ètò wa ní ìní ẹ fẹ́ kó jẹ́ pé ọ̀rọ̀ nípa àṣùrọ̀ àwẹ̀ ọjọ́ kẹwàá nínú oṣù shahrilahi al-muharram oṣù muharram yìí àti àkòrí mi lábẹ́ òun náà ni àṣejù àtàṣe ètò tí yìí máa ń ṣẹlẹ̀ látara ọjọ́ òní. mo rò pé tí yóò kọ́kọ́ dá ká bẹ̀rẹ̀ òun náà ni ká máa pàtàkì ọjọ́ òní nínú ìgbésí ayé mùsùlùmí gẹ́gẹ́ bá a ṣe sọ ọjọ́ òní ṣe déédéé ọjọ́ kẹwàá òní ni al-yawm al-ashir min shahri lahi al-muharram li'am alf wa arba'umi'a wa thamaniyati wa arba'in fourteen forty eight al òní ni ọjọ́ kẹwàá ọjọ́ òní yìí orin ilẹ̀ ọ̀dájú nínú ọ̀rọ̀ òjíṣẹ́ ńlá Muhammad aleyhi salatu wa salam tó gbà wá níyànjú ká fi ọjọ́ òní ká fi gbà àwẹ̀ kọ́dà débi ọjọ́ àná tómi wípé àtọ́jọ́ àná hmm. àtọ́jọ́ òní nínú àwọn ọjọ́ tí ó rinlẹ̀ tó dájú ni tó ń ṣe ọlọ́run ọba tó ní ká gbìyànjú ká sojú kòkòrò gbígba àwẹ̀ níbẹ̀ gbogbo mùsùlùmí jákèjádò ibi tí a bá ti ń gbọ́ wa bó tilẹ̀ jẹ́ pé a níran kan gbogbo àwọn tí wọ́n lákàkún ẹ̀sìn hmm. wọ́n mọ̀ wípé ọjọ́ òní ọjọ́ yawmu Ashura ọjọ́ àwẹ̀ ni wọ́n sì mọ̀ àbíká ti gbọ́ wípé ẹ̀sìn ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ anabiwa Muhammad aleyhi salatu wa salam ó ní ahtasibu ala Allah gbàtó ní ṣáhru síyámù ṣáhri síyámù yawmi àṣùrọ̀ ahtasibu ala Allah an yukaffira as-sanata allati qabila mm. mo níra kan lọ́dọ̀ ọlọ́run ìpè yóò fi ṣàforíjì ẹ̀ṣẹ̀ èyí tí mm. kan sẹ́yìn mm. àwẹ̀ ọjọ́ òní ẹ̀rí àwẹ̀ ọjọ́ òní ìpàṣẹ hmm. ọdún kan rẹ̀ ni àwọn ẹ̀ṣẹ̀ tí hmm. Hmm. ìyẹn ti ṣẹ̀ síwájú ẹ̀rí pẹ̀lú ọ̀rọ̀ yìí ọwáyé náà níjọ́ tí àkíyèsí ń wá lórí àwẹ̀ ọjọ́ àràfá bákan náà òun náà ni àwọn àwẹ̀ sábà ti ń gbọ́ pé èèyàn bá gbà ipa ẹ̀ṣẹ̀ rẹ̀ èèyàn bá ṣiṣẹ́ yìí gẹ́gẹ́ bí umura sí umura gẹ́gẹ́ bí júmọ̀ kan síjúmọ̀ kan hmm. gẹ́gẹ́ bí wákàtí márààrún kan hmm. ọ̀kan náà wákàtí márààrún síra wọn ipa àwọn ìṣẹ̀lẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ náà ni àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké hmm. téèyàn ó ṣèṣì ṣe ni àbò fojúlẹ̀ ṣe ni kọ́sà tí má jẹ́ àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá àmẹ́ṣẹ̀ ńláńlá òun ìparẹ́ ń tiẹ̀ àfi kéèyàn túbà lọ sọ́dọ̀ ọlọ́run ìtumọ̀ eléyìí ni pé kọ́dà bí èèyàn rántí túbà àbí tí ń sọ pé wọ́n padà mọ́ túbá tó bá ti jẹ́ àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké hmm. àwọn iṣẹ́ olóore báyìí ipa rẹ̀ ni ìfọ ìwé yàn mọ́ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn oore tí ń bẹ nínú oṣù yìí ni nínú ẹ̀ òun náà ni pé òjíṣẹ́ ńlá Muhammad aleyhi salatu wa salam ayé wa wípé ìgbàwẹ̀ yìí àwa náà fi ń dúpẹ́ fọlọ́run lórí oore tó ṣe tó jẹ́ oore má lè gbàgbé fún ọ̀kan nínú àwọn ànábì ọlọ́run òun náà ni ànábì Musa aleyhi salam nabiyulahi Musa aleyhi salam ọjọ́ tí ọlọ́run ọba là kúrò níbi àjàgà firaun wàhálà ìfìyàjẹni hmm. ìmúnilẹ́rú ìmúnisìn ìpààyàn àti oríṣiríṣi ìyà tí firaun àtàwọn èèyàn rẹ̀ tán fi ń jẹ àwọn bani israẹla nígbà tí musa tó bẹ̀rẹ̀ tọ́lọ́wọ́n bá gbé dìde sójíṣẹ́ gba tọ́rọ̀ yìí padà lé tọ́rọ̀ yìí padà lé òun ni àṣẹ ọlọ́wọ́n bá dé ìgbà tí firaun náà tó lérí wípé àsìkò tó láti pa musa rẹ́ àti gbogbo àwọn tó gbà fún ni ọ̀rọ̀ bá wá lọ́dọ̀ ọlọ́run ó pa musa lẹ́sẹ̀ pé fa asiri bẹ́ẹ̀ ìbáàdí lẹ́yìnlá ẹ̀rí fa asiri bẹ́ẹ̀ ìbáàdí lẹ́yìnlá fàdérébé làwọn tọ̀ríkọ́ ìbáhìrì yabasa ńlá tàkàfù dárọ̀kan wọlé àtàkṣà ó ní.